máa dá problem sílẹ̀ ṣẹ́rí kí sexual intercourse láàrin ọkùnrin àti obìnrin kó jẹ́ nǹkan tí wọ́n enjoy wàláhì ọlọ́run ọkùnrin tó gbà wá ó mọ nǹkan tó ń fi pamọ́ ara sexual intercourse. there are times àtìyàwó tí wọ́n á ṣẹra wọn pé èèyàn rò pé á àti kọ́lọ́run rán màláìkà wálẹ̀ wá parí ìjà eléyìí kò sí ìgbà fẹ́ parí ẹ̀ bọ̀dọ̀ jẹ́ pé ọlọ́run ọba fa ẹ̀mí wọn mọ́ra tí wọ́n jọ ń enjoy sex tí wọ́n bá bínú síra fúnjọ́ kínní jọ́kejì jọ́kẹta ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì tó bá dé lẹ́bù kan ara máa ń fa ara tó jẹ́ pé ohun tí gbogbo àwọn àgbájókòó tí wọ́n parí tì ọlọ́run á fi the longing for sex tó wà láàrin ọkọ àtìyàwó láti parí ẹ̀. ẹ̀ tó bá jẹ́ pé sexual play tó wà láàrin ọkọ àtìyàwó wọn kàn ń ṣe ń ṣe duty ni kì í ṣe pé àwòrán ìjọ yẹ ọkọ náà ń ṣe ń ṣe páwọn fi ń wọmọ ni a jẹ pé ìpinnu àwọn ntọ́lọ́run ọba tó ti sínú marriage ó máa jẹ permanent source of joy fún mi ó ti ó ti miss nínú marriage yẹn ohun tó kù tó ń báyìí wọn kò ju pé wọ́n ń torí àwọn ọmọ lọ nínú marriage yẹn joy ẹ̀ kù gan so kí ẹ̀kọ́ nípa sex kó lè kẹ́mi ọkùnrin àti obìnrin kó fara wọn wọn tẹ̀ tó márì ó wà nù nǹkan tó máa ń dé problems kù nínú marriage tó bá ti ń ṣẹlẹ̀ ó wà nù tó máa ń yára resolve ẹ̀. ànábì ṣe ń fi tẹ́nìkan yìí pé ó lọ wò ìyàwó tó lòun fẹ́fẹ́ ó ní tó bá wò ó tẹ́ni yẹn sì wò ó ó ní àhàrà ó ní fọwọ́ ahara anyudama bẹ́ẹ̀ náà hùmà ó súnmọ́ kó jẹ́ kí relationship wọn ó lọ́jọ́ tó pẹ́ torí obìnrin tí àwọn olókèrè tó àtẹ̀sẹ̀ yàn lọ́gbà tó yẹ pé èèyàn náà ń rí èèyàn ti ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn ṣe ni níyàwó ẹ̀ kọ́ lọ́hùn wá ṣe àwọn méjèèjì ní lọ́kọláya lára wọn ń pera ṣẹ́gbẹ́ àyèdè bá wáyé tó bá fi pé oṣù kínní oṣù kejì báyìí third month wọ́n ti ń mí ìsara wọn. so ìkíní kejì wọn ti máa bẹ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́ kí ìjà yẹn ó parí. ọtí sexual intercourse tó bá jẹ́ pé wọ́n manage ṣe ni wàláhì ó lè má hàn sáwa àwa tá a bá ní successful relationship láwọn ọkọ wa a lè mọ iye nǹkan tí mò ń sọ yìí. àwọn tó bá mí ìsì ẹ̀ wọ́n máa mọ̀ pé something is missing wàláhì. ẹ kàn rí i pé ẹ parí ìjà yẹn tì á ti ìfẹ́ rí sójúmọ́ ọkùnrin ṣe ń sọ lóbìnrin máa ń sọ àwọn àfáà máa ń understand pé nǹkan kan ti wà tó jẹ́ problem tẹ́lẹ̀ táwọn ò mójú tó problem ni. now ìkẹta ó ní yorùbá fúlù vẹ́ọ̀jì yorùbá fúlù ẹgbẹ́ tí n fi kún fún yín nígbà tá a sọ wípé all positions ó dojú kọ ọ́ ẹ kọ́ lè fi o mo ń láti yan wípé sexual intercourse in enough haram ni anabi ṣẹ́bilẹ̀ tó bá ṣe sexual intercourse in the enough. ìgbà tá anabi sọ wípé mukbilatan wa mudbira máa kánà filfarj ó ní adójúkọ rẹ níní o abakọ yìí sí rẹ níní o as long as tó bá jẹ pé nínú vagina ọkùnrin wọlé sí ọlọ́run ọba ò lòdì sí aláti fi yẹn kún un it is also not proper pé kéèyàn máa fi àzákàrí alázákàrí sẹ́nu it is true kò sí clear text nípa ẹ̀ kò sí clear text nígbà tí wọ́n dẹ̀ bi àwọn àfa àgbà ta máa ń sábà fẹ́ gbọ́rọ̀ wọn wọ́n ní ìyàpọ̀ ẹnu irú sheikh nasir deen alalbani ó lóun lòdì sí sheikh bunbaz rahimahullah ó lóun ò rí text tó i'm talking of oral sex. ní tábà all positions ẹlòmíì lè gbọ́yé sí pé even oral sex is inclusive mo ṣe ń fi àlàyé yìí kún wípé truly ó lè má sí clear text nípa ẹ̀ ìgbà táwọn àfáàn yẹn tí wọ́n ń submit argument fún position wọn eh, argument àwọn kan ó convince wájú táwọn kan lọ àwọn tí wọ́n sọ yí pé kò jọ ìṣe táwọn sọ̀hábà máa ń ṣe argument wọn convince wa nípa pípé wọn ní káwọn ti pé àti méjì àyè ẹ̀gbin ni normally nǹkan tó ń jáde ń bẹ̀ nítọ̀ ó nẹ́sẹ̀sítéètì wípé kéèyàn bá tiẹ̀ lálùwàlá kó lọ tún àlùwàlá ṣe. the smart tó já yí ẹ̀gbin àwọn òrò wípé ìṣe kan ni táwọn sọ̀rọ̀ máa ń ṣe. wọ́n bá jẹ́ pé wọ́n máa ń ṣe é wọ́n ló kéré jù a máa rí indication ẹ̀. kí ni nǹkan tí wọ́n dẹ̀rù débẹ̀ gbogbo nǹkan yòókù táwọn ará ilẹ̀ rome máa ń ṣe àwọn kan nú wọn táwọn náà máa ń ṣe é wọ́n jẹ́ ká nàbí mọ̀ pé àwọn máa ń ṣe é ó kọ̀ míì ó sáǹpù míì wọ́n láwọn máa ń ṣe withdrawal ìyẹn ni pé ọkùnrin máa báyàwó ẹ̀ lò pọ̀ wọ́n wá káyà pé àwọn ò tí ì fẹ́ lóyún ọkùnrin wá yọ private part ẹ̀ àwọn ará alẹ́ róòmù máa ń ṣe ọ̀hábà ń ṣe ojú òtì wọn láti sọ pé àwọn máa ń ṣe ànábì wa ní ọjọ́ pé yóò pa yín lára ni ó yẹ kó ti pa àwọn ará rome tí wọ́n máa ń ṣe lára ó túmọ̀ sí pé kò sí palára kankan nù yẹn bó tiẹ̀ jẹ́ pé èrò tó mú ni ṣe is subject to investigation tá a bá yọ pé à ń káyà òṣìlá ṣe ṣe bẹ́ẹ̀ kúrò láti yan fúnra rẹ̀ ọlọ́run ò sọ fóun pé nǹkan tó lè pa mùsùlùmí lára ni bẹ́ẹ̀ náà wọ́n tún sọ ń sìn pé àwọn yahood àwọn ò kì í fẹ́ wọn kì í fẹ́ wọlé sí àrùn wọn lára látẹ̀yìn wọ́n máa ń fẹ́ kí wọ́n kọjú síra wọn ni àwọn sọ̀hábà kọ̀ọ̀kan tí wọ́n tún gbọ́pọ̀ àwọn yahood máa ń ṣe léyìí náà ni wọ́n fi kọ́ ànábì létí tọ́lọ́n fi sọ ọ́ àkàlẹ̀ ó túmọ̀ sí pé kò sí nǹkan kan nínú ẹ̀sìn wa yìí tá a kà secret ó tí ò gbọdọ̀ gbọ́ àti tí kì bá ṣe nú ẹ̀sìn islam bí wọ́n ṣe ń ṣu bó ṣe ń tọ̀ ní sexual intercourse gbogbo ẹ̀ pátá lànàbí ṣàlàyé tó bá jẹ́ pé ìṣe àwọn sàhábà ni kọkùnrin gbé ti ẹnu bọ ìyàwó ẹ̀ lábẹ́ tóbìnrin gbàgbà kàrí ọkùnrin tẹnu àbá ti rà pọ̀lẹ̀ wípé àwọn kan máa ń ṣe àìsíkà nàbí orí wípé òbí kò kọ̀ fún wọn. so láti pé ààrí text rárá rárá tí wọ́n máa ń ṣe àwọn àfáà tí wọ́n ní tó ìṣe tí àwọn èèyàn rí máa ń ṣe ìsọ́dọ̀ tiwọn. even though àwọn tí wọ́n tara mọ́ position baba bombaz ohun táwọn náà sọ ni pé tí nǹkan bá jẹ́ sìn a ní ìdẹ̀rí tó establish ẹ̀ tí kì í bá ṣẹ̀sìn a ní ìdẹ̀rí tó kọ́ lórí pé kì í ṣẹ̀sìn àwọn òdẹ̀rẹ́rì tó kọ́ àwọn sì pé ẹni tó bá ti rí kó sì rí òun lára kó go ahead bọ́sí nǹkan kan tá a máa ti kún tó bá jẹ́ wípé kì í ṣẹ̀sìn òótọ́ ẹ̀rí tó kọlà ní ìṣẹ̀rí tẹ tó kì í ṣẹ. but nǹkan tí kì í ṣẹ̀sìn tó bá fi ń wo àwọn ọ̀sán ọlọ́run ọba kọ́ṣe ni àjẹ́ pé ó ti di haram. kí dẹ̀ ni nǹkan tá a mìíràn rèé àwọn western world àwọn òyìnbó amẹ́ríkà and europe wọ́n ti sọ gbogbo nǹkan tó ń jẹ́ adùn wá láti sọnù látara pé ohun tọ́lọ́wọ́ bá ní kí wọ́n pamọ́ wọ́n ti ṣe síta. so the natural taste tọ́lọ́wọ́ bá bá mọ́ ẹ̀dá tó ti kú lára tiwọn wọ́n need something abnormal láti arouse wọn. ẹ dákun ẹ kí n go into detail. ọmọ nǹkan tó ń tẹ̀lé bestiality bestiality ni pé ọkùnrin ọkùnrin tó fẹ́ ní fọ́ọ̀n pẹ̀lú dábàá síbẹ̀ ní sọpájá lówó òun láti bá ló pọ̀ ọkùnrin jì sáré pé ẹṣin lòun fẹ́ gùn ìyẹn máa ń pè ní bestiality ọmọ bestiality ọmọ homosexuality ọkùnrin máa bá obìnrin lò pọ̀ ọkùnrin lò pọ̀ àbí lesbianism ọkùnrin máa bá obìnrin lò pọ̀ kí ló fa àwọn nǹkan wọ̀nyí nǹkan tó fa àwọn ni pé ọlọ́run ti bá wa lákọ lábo ó kọ ẹ̀yìn abo láṣẹ kíkẹ́ ẹ̀bùn tóun dá sí yín lára. ó ti jẹ́ pé a máa dá ọkùnrin lọ́rùn. ṣẹ́rí ní ilẹ̀ lárúbáwá kò sí exaggeration ẹni bá kéwọ́n lẹ̀ lárúbáwá á jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí. pàápàá jùlọ ilẹ̀ bíi saudi àti bíi libya níbi tó ti jẹ́ pé relationship ọkùnrin àti obìnrin wọ́n demarcate ẹ̀. ṣẹ́rí tóbìnrin bá rìn ní street wọn tí ẹ̀yìn ẹsẹ̀ lásán bá ṣí sílẹ̀ àwọn ọ̀dọ́ tí ò rí kóbìnrin ṣí ẹ̀yìn ẹsẹ̀ sílẹ̀ rí ẹ máa rí bèlébì ẹ̀wọ̀n káwọ́ abnormal ó lè pariwo tó ṣìṣe àti ìṣe òun rí nǹkan ọ̀fẹ́ títí ń sìn ẹni tó bá ti ru nàìjíríà wá òkè kí leléyìí rí tó ń pariwo ó tí ì rí nǹkan kan ó rí kan ṣe ìgbáyà lẹ̀ òun náà tún á bí lórí pé ìgbáyà àwọn kan máa ń ṣe ìgbáyà lẹ̀ wọ̀láhì àwọn kan máa ń ṣídà tó bá tún ní kí wọ́n kọ́ bá àgbáyà wọ́n á tún ẹ̀ pé òkú ohun tí ń jáde bọ̀ so irú ẹni tó jẹ́ pé lọ́dọ̀ ti wọn òróbìnrin tó ṣí ẹ̀yìn ẹsẹ̀ sílẹ̀ rí jìnbáàb ni gbogbo àwọn obìnrin ló ń wọn ó tó rí nǹkan tó ń jẹ́ ìgbáyà ara ẹ̀ ti wálé unlike èèyàn tó jẹ́ pé lọ́dọ̀ ti wọn èèyàn wọṣọ gan ló strange àìṣí sílẹ̀ òun ni the norm òun ni nǹkan tó bá ìṣèmúlò rò. wọ́n wá mú obìnrin wọlé tóbìnrin bá bọ́ra sílẹ̀ fún un ara ẹ̀ lè má gbé torí pé kò sí nǹkan kan tuntun tó rí nígbà tí wọ́n ti lẹ̀kùn mọ́rí nǹkan tí mò ń sọ nìyẹn. whereas the other person tí ò kí ń sábà rí òhò obìnrin just a little nínú nǹkan tó ń jẹ́ obìnrin tó bá rí ara ẹ̀ á ti gbé. tó tó wá ṣẹlẹ̀ sáwọn òyìnbó tá à ń sọ yìí òun ni pé the more tí wọ́n ń fa ọgbà ọlọ́run ọba ya the more ti natural instinct wọn tó ń kú nǹkan tó yẹ kó arouse wọn ní kékeré. kò tó àga òsùn wọn mọ́. ọkùnrin bá obìnrin lò pọ̀ wọ́n ní kò sí mọ́ fọ̀ nínú ẹ̀ kò sí much fun nínú ẹ̀ bíi káwọn explore private party dábàá ọkùnrin á wá ní kọ́ńtàwọn sọ ẹṣin mọ́lẹ̀ ẹṣin lòun fẹ́ ní fọ́ọ̀n pẹ̀lú obìnrin á ní tọkùnrin bíi ọmọ ànábì ádámù òwòrán mọ́ animal adájọ́ òun rè tóun tọ́nu ilé òun lòun fẹ́ kó máa ní fọ́ọ̀n pẹ̀lú òun. àwọn nǹkan tó máa ń fà á nìyẹn ọkùnrin á ní à òun ti wà use máa dùn obìnrin kò arouse òun mọ́ pé náà sọkùnrin bíi tòun lòun fẹ́ fíìm níbi tí wọ̀nyí àwọn àfáà máa ń sọ yìí pé lásán kọ́ àwọn ṣẹ̀yàfíìn àǹjọ̀nù wọ́n ti ń bá wọn jà nínú ọpọlọ nǹkan táwọn àǹjọ̀nù yẹn dẹ̀ ṣe ni pé wọ́n pa adùn tọ́lọ́wọ́n ọba dá tó jẹ́ natural adùn wọ́n wá create artificial one ọlọ́wọ́n bá ń bínú sí ìrọ́pò ẹ̀. any person wọ̀láì tí ò bá ti máa ṣe nǹkan ọlọ́wọ́n bá pè láàlà ohun tó bá ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn. ohun tí ẹ kú jẹ́ àdùn ọlọ́wọ́n bá ti síbi nǹkan tó pè ní halal á kú tí ò bá ìtí ìrí ti haram yẹn kò ní máa dùn ẹ̀. báwa bá mu ògì tá a bá mu pepsi tá a mu fọ́ọ̀lá láì a máa ń dúpẹ́ bọ́lọ́run tó ti dà wọn kan yìí àwọn tó kọjá pé tí wọn bá ì tí mu ọdẹkù wọn àti ìgbà táwọn mu nǹkan tí wọn bá mu ọsàn wọn làwọn máa ń ṣe mọ kí ẹ ń gbádùn mu ọsàn ni kò bó ṣe rí nìyẹn so ibi tọ́lọ́run bá ti ní ká fi ààlà sí tó bá tẹ̀ láàlà ọlọ́run bá fẹ́ ká ṣọ tá a bá ṣọ títí tá a wà yẹn inú ọgbà ọlọ́run tá a wà yẹn ọlọ́run á ní kí nǹkan tá à ń rìn jẹ́ ìbẹ̀ ká máa mọ adùn ẹ̀ lọ láéláé bọ́tá wá ti ń fa ọgbà yẹn yá nǹkan ọlọ́run ọba ń bínú ni ó máa dùn mọ́ wa ìyẹn kẹ̀dẹ̀ àṣetán fi ń kó wa sí apẹrẹ sí ẹni. nípa báyìí àwádìí yìí wípé sexual provisions whatever they are tí kì í bá ti ṣe pé ọkùnrin wọlé fúlẹ́nà fìyàwó ẹ̀ tí ò dẹ́ ń ṣe pé à ń lá private part ẹ̀sìn ọlọ́run ọba ò lòdì sí tó bá ti jẹ́ pé ara alẹ́ ẹni ọlọ́run ọba ṣe ní halal kíkéèyàn ní ìgbádùn yìí pẹ̀lú ẹ̀ èèyàn bá ṣe. point number four. يباح للزوج في جماع زوجته جسدها كله ما عدا الدبر أمي فقد روي عن النبي إن الله لا يستحي من الحق لا تأتوا النساء في أدبارهن لكن قال ابن عباس لا ينظر نعم كم فرافيزة أني روض جارو حتى لله وباشني أتو فوقوني àyàfi enough yẹn ojú òdì tí ìgbẹ́ ń gbà jáde ìyẹn ló já haram. torí pé kí ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n ló sọ nínú hadith kan even though hadith òun bọ̀ if ẹ má jẹun wọlé kú tiẹ̀. ṣùgbọ́n abdullahi ibn abbas òun sọ nínú asar kan wípé láyé gbúrú lọ́hù yóò mọ̀ kíyàmá ìlà rọ́jùlẹ̀ ń kọ́ta bẹ̀hímà láwùjọ ìmúra fi dùbùrẹ́ ha ọlọ́run ọba ò ní fi ojú ọlá ẹ̀ kò ní fi wo ẹrú kan tó bá jẹ́ pé bábà ló ń bá ní àṣepọ̀ àti obìnrin ló ń bá ní àṣepọ̀ láti ojú ìdí àti àìbá ehm, sex through àbí bestiality tí wọn máa bá bábà láṣepọ̀ abdullahi ibn abbas ló ń sọ léyìí ṣùgbọ́n hadith mi wà ànábì ti ní ọlọ́run ọba ń bínú sí gbogbo ọkùnrin tó bá ń bá obìnrin láṣepọ̀ láti ojú òdì tó túmọ̀ sí pé apart from that everything tó ń jẹ́ obìnrin ló jẹ́ halal fún ọkùnrin láti gbádùn àwọn kan máa ń béèrè question wọ́n á ní ṣó ṣẹ̀tọ́ fúnni láti rí private part ara ẹni ìdáhùn tá a wá kiri ni kí bẹ́ẹ̀ ni tọ́lọ́mbá ní gbogbo. gbogbo e lẹ́nu ìgbádùn ara ìgbádùn ẹ̀ náà ni wíwò ó lọ́nì kan bá wá ní àrárá lágbájá ò àwọn ò pé káàkáà máa wo private part ara lẹ̀ á ní tí wọ́n bá ní àwọn ò láìkí ẹ̀ personal like personal dislike máa ń wà èèyàn máa ń ní nǹkan tó fẹ́ ó máa ń ní nǹkan tó kórìíra tí wọ́n bá jẹ́ kó bíi pé ara ẹ̀sìn ni tí èèyàn ń bára alẹ́ lò pọ̀ tí wọ́n daṣẹ́ bóra kọ́ máa wò hùwù ara wọn á sọ pé rárá torí ìyàwó aisha ọ̀bẹ́láwọ̀ àná wọ́n ní wọ́n bí béèrè lórí yìí gangan ẹni tó bí wọ́n ń bí láti mọ̀ bóyá ó ṣẹ̀tọ́ pé kí ọkọ àtìyàwó máa rí ara wọn ni ó wá ń dáhùn ìgbà tó wá ń dáhùn kí ló sọ ó ní èmi àti òjíṣẹ́ ńlájọ máa ń wẹ̀ papọ̀ débi pé màá máa bá ọ̀sẹ̀wẹ̀ pọ̀pọ̀ á máa wo tèmi èmi náà máa wo tiẹ̀. so ká lè mọ̀ wípé kò sí nǹkan kan tó ń jẹ́ pé àáfà yàwọ́ tó bá tẹjúmọ́ ó di ìyàwó ẹ̀ àti sísà yẹn yàwọ́ tó bá tẹjúmọ́ bọ́dì ọkọ ẹ̀ ká gbọ́ yẹn dáadáa. now wọ́n ní abdullahi ibn masoud òun náà ti kú ó ní ọmọ rẹ̀ jùlọ ń kọ́ lẹ́lẹ́hu láti bá tí ìmọ̀ ṣe. Ẹ bá rántí Abdullahi bin Mas'ud, àáfàá ni láàrin àwọn sọ̀hábà. Fọ́rọ̀ bá rú àwọn sọ̀hábà fúnra wọn lójú. Ó wà nínú ẹni tó máa ń lọ bá tó kójọ kó ní ojú ọ̀rọ̀ yẹn fáwọn. Wọ́n lọ́kùnrin kan wá bá. Ó ní láti bá tí ìmọ̀ ṣe. Ó ṣe wù mí ni mo ṣe máa ń wọlé sí arábìnrin mi lára. Wàhálà fi ṣe ètò ibi tó bá wù mí ibikíbi tó wù mí yẹn jẹ́ kí n ṣàlàyé fún yín ṣé nǹkan kan wà nínú ṣẹ̀rí ọlọ́run tó sexual intercourse must be in the bedroom àmọ́ bedroom ni o kitchen ni o pálọ̀ ni o as long as tí kì í bá ṣe yí pé ẹ expose ara yín níbi pé ẹni tí ò yẹ kó máa rí yín nígbà tẹ́yìn ṣe é wà pẹ̀lú yín kò sí nǹkan kan nínú ṣẹ̀ríà tó sọ pé o gbọ́dọ̀ jẹ́ nínú bedroom àwọn pàákì ẹ̀ wá ti kú wọ́n tún ní kò tún gbọdọ̀ jẹ́ lọ́sàn-án. ó fọ́nù wàláhì òjíṣẹ́ lọ́sọ̀lọ́lá rẹ̀ sọ́lọ́m ṣe rí tí wọ́n bá ní àwọn àpá ìdámọ̀ a máa ń sọ pé wàláhì àwa la dámọ̀ jù. àpá tí ò kéwu súnmọ́ lè má dámọ̀ o. ó ní rọ̀ṣọ́lá wà láwùjọ àwọn kọ́kọ́ àdédédé kó láàrin wọn ni ilé wọnú lé lọ. ìgbà tó máa jáde wọ́n rí sáìn pé aṣọ ẹ̀ wẹ́ẹ̀tì òun ló wá ń sọ fún wọn wípé nǹkan báyìí kọjá nǹkan báyìí dẹ̀gbé lára mi mo lè lọ bárábìnrin mi nulẹ̀ ẹnikẹ́ni tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ sí lára ẹ̀ bá ti lé kó lọ bárábìnrin ẹnu lẹ̀ torí pé irú nǹkan tó rí tó wọ̀ lójú yẹn irú ẹ̀ wà ń lékun. inshallah. ó ti lé so anabi ò tijú láti sọ yẹn fún wọn wípé àwa ń ta à ń bá wa bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ lọ́sàn-án gangan ara ẹ̀ wá lé wá lọ bẹ́lẹ̀ hàn lé ọmọ ìyá kan tẹ̀lé ti ṣẹ̀rí nígbà tó lọ́sọ pé ilé ọkọ ilé ẹ̀kẹ́ wà. ó ní ṣe sísè tó wà lọ́fíìsì ara àfẹ́ ẹ̀ bá le ṣùgbọ́n a ní kó mú sùúrù kílẹ̀ fi ṣu ni tẹ́lẹ̀ àbádé kí kinní ọ̀hún kan mú un lámùsódì á dáràn kí sísè tó wọlé dé. it is true ó lè jọ bí exaggeration but it is true pé obìnrin wà ní òun náà nìpìlẹ̀ condition ló bí káwà ń ta ẹni tí condition ẹ bá bá kó máa bẹ ọlọ́run ọba pé kó yí padà sí dáadáa fóun. ọ̀pọ̀ wá jẹ́ kó dàbẹ́ ni pé wíwà ń lé ẹ̀gbọ́n lé tí ò gbọdọ̀ gbọ́ kò ságbà mu kò bá làákà ìmu ìyẹn ni táwọn ń bájà pé rárá. ẹ̀sìn ọlọ́run ò gbọdọ̀ tì wá lójú láti dúró tì ẹni tí ò rí dúró tì gan ni kó máa banú bí pé ìwọ ọlọ́run jẹ́ kí ilẹ̀ dúró tì. so ó ní arákùnrin wa ń sọ pé ṣẹ́rí ń tèmi o àtàwà ibn masud ó ṣe wù mí ni máa ń bára alẹ́ ìlẹ̀ṣẹ̀rẹ́ The وكيف شئت any position قال نعم ibùdó mọ̀sídìí wá dá lóhùn pé bó ṣe yẹ kúrú náà nìyẹn ìgbà tó àfa ìdá lóhùn fọnàbọ̀ lọ́gbọ̀ lójú lè fọkàn lọ́wọ́ ẹnìkan wá wà ó mọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn ju àpá lọ. yẹn ni pé arákùnrin tó ń ròyìn bóun bá ń ṣe bóun ṣe máa ń bára lé òun láṣepọ̀ sàhábì kan wà tó mọ̀ ju abdullahi ibrahim masoud lọ ọ̀pọ̀ àpá wa dá lóhùn pé bá ṣe ẹkú náà nìyẹn ó ní ìnáwó rí ìdòdòbò ọ̀là abdullah mahashan musa aleikum haram. ìyẹn wá ní ìgbà tó sọ pé ibikíbi tó bá wò ó bó bá ṣe wò ó ohun tó gbà lérò ni pé òun máa ń wọlé sí àwọn òun lára through the anus ẹnìyẹn mọ̀ ó dẹ̀ gbọ́ yóò ju ibn abbas tíyẹn ṣe ń gbọ́ láyé ẹ̀ lọ. ibn abbas wá dáhùn pé à bó jẹ́ yẹn o mi máa wọlé sí obìnrin lára látara inov ni ọlọ́run bá ṣe ní المحرم إنما هو الجماع في الدبر أما الاستمتاع بالكليتين بدون إدخال في الدبر فهذا جائز لا شيء فيه. الثاني أن يجب أن توصي على يكفيه ó ní nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ fọkùnrin mùsùlùmí àti obìnrin mùsùlùmí òun ni kí ọkùnrin ti private part ẹ̀ bọ anus ìyàwó ẹ̀ ó ní kò míì pé kò lè fọwọ́ pa á lára kò lè fọwọ́ pa ní ṣáìdì yẹn anything kò síbi tọ́wọ́ ẹ̀ ò lè dé ṣùgbọ́n kò sí private part fi wọlé síyàwó ẹ̀ lára ní anus ìyẹn ní nǹkan tó jẹ́ haram ká gbẹ̀yìn dáadáa point number four لا يجوز jìmá المرأة في wàhíyà وهي ó ní ṣètò ẹ̀wá private part tó jẹ́ ojú ara gan aṣọ ikú ṣẹ̀tọ́ ó nígbà tó ṣe é wọ̀ ìgbàwó sì ni ìgbà tó bìnrin tó ń ṣe haid tó ṣe sexual tó ṣe menstruation lọ́wọ́ um, wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa tẹ́lẹ̀ wípé àwọn yehud tóbìnrin wọn bá ń ṣe menstruation lọ́wọ́ ó máa ń pa wọ́n ti pátápátá ni. kódà wọn kì í fẹ́ bá wọn jẹun pọ̀ a rí nínú àwọn tó fi òye ńlẹ̀ wa náà títí lásìkò tíyàwó ẹ̀ ń ṣe menses lọ́wọ́ á ní kó má wọ yàrá àdúrà òun mùsùlùmí òun ní yàrá àdúrà special fún mi ò lè wọ̀ alùsùnà kì í ni ṣùgbọ́n àwọn kó ń ṣẹbọ nínú islam àwọn máa ń ní yàrá àdúrà tíyàwó wọn ò lè wọ̀ tí wọ́n ń ṣe nǹkan oṣù lè fọ́ọ̀kan àgé wọn kò lè mú ìfẹ́ ìkírun wọn gbogbo pátákì yìí ìfẹ́ nǹkan ló fi kọ́ wa. wọ́n á fi ọlọ́run búra ọmọbìnrin ní ìgbà chọ́ọ̀chì lọ láàmọ̀ pẹ̀lú àwọn kan tó lè lọ sí chọ́ọ̀chì nìyẹn ọmọ àfáà ni ó wá ráwọn èrò oríṣiríṣi tí bàbá òun kà káwọn ìyá òun lọ́rùn tí wọ́n bá ti ń ṣe nǹkan oṣù kí wọ́n fọ́ kàgé kí wọ́n fọ́ tẹ́ kí wọ́n fọ́ kàn tẹ́ kírun kí wọ́n má dé yàrá tóun ti ń ṣe hálùwà. ìgbà tọmọbìnrin náà sì kéwú ju ohun tí wọ́n kọ ní mọ́ṣáláṣí àdúgbò lọ èmi ó máa wá rò pé gbogbo eléyìí islam ló kọ́ wa. so tó bá ti ẹ̀rọ nípò ń fẹ́ muslim brother ó ti ń rò pé irú ẹni tóun náà máa fẹ́ irú àwọn òfin tó máa kà léwu lọ́rùn nìyẹn. ọ̀láhì tí john àbí michael bá ti ń ṣẹ́wọ́ sí i á ti pé marrying a catholic is more fun than marrying a muslim. la ṣe ń ṣàlàyé pé gbogbo nǹkan ṣe lálàyé yìí náà bá máa gbé tíra síwájú ni tá a bá ń sọ lẹ́nu ẹni pé àwọn àpá yìí kàn ń rọ àdìsí yẹn lórí ni. kò sí kan nínú tí wọ́n ń gbádùn tó ti dáadáa lẹ́sìn ọlọ́run ọba òkọ́ wa. o torí pé àròjú àráyè mójútó kéwú bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọ̀pọ̀ ẹ̀kọ́ yìí àkọ nípa tẹ́sí kọ́ wa. ẹni bá kọ ó ń lọ kọ nípa tẹ́sí ò lọ́wọ́ sí ni. káwá dàbẹ́ ni pé àwọn muslims ò dámọ̀ so obìnrin bá ń ṣe haid tó bá ń ṣe menses lọ́wọ́ ọlọ́run tún fún wa ní ìdàkùn débi pé ànábì ni you may enjoy anything lára ìyàwó ẹ except wípé má wọlé sí lára any other means ni wọ́n lè enjoy ẹ àwọn yehud ibi táwọn pinnu dé wọ́n máa ń kọ́ obìnrin wọn sí kí àwọn ò ní bá jẹun fún ọjọ́ tó ti ṣe menses yẹn ọlọ́run tún yọ̀ yẹn kúrò fáwa ká lè mọ̀ pé ìdọ̀kùn tó ṣe fún wa ó pọ̀ púpọ̀ tó ti yé ó ní ànábì ní enjoy everything àyàfi ìwọlé fira ẹni lára láti ṣàlàyé léyìí. number five ìlà wọ́jọ́ tó wọ́tẹ́n fún àràdà ayò àwùjọ àlùjìmá ayò àwùjọ àlùjìmá mẹ́rẹ̀tàn òkúrọ̀ fẹ́lẹ̀ tọ́wọ́dọ̀. lára àwọn ẹ̀kọ́ sexual intercourse wọ́n ní tọkùnrin bá ní fọ́ọ̀n pẹ̀lú obìnrin a máa ń pè nǹkan ní orgasm ọkùnrin bá experience orgasm ọkùnrin yìí ọlọ́run ọba kẹ́dẹ́gbẹ́ pé tó bá experience orgasm ó sì lè ní another orgasm maybe within thirty minutes forty five minutes ó vary from ọkùnrin to ọkùnrin ó dẹ̀ vary according to age group most ọkùnrin ló jẹ́ wípé first orgasm wọn làwọn ìyàwó wọn máa ń enjoy second one wọn lè má lè enjoy either kó jẹ́ pé ó máa pẹ́ ó tó tún lè ní orgasm míì. now ẹni tó bá wá jẹ́ pé ó bá ní orgasm àkọ́kọ́ ó mọ̀ wípé òun sì máa ń ní ability láti ní orgasm again tó ní nǹkan tó sì máa ní erection ojúṣe ńlá wa kọ́ alẹ́ kọ́ wọ́n ní ó sọ wípé ìdá ata ahadukum ahalahu túmọ̀ àrọ́dà ànyà òòdù fẹ́liyẹtọ̀wọ́dà ẹni tó bá fẹ́ ní another round súnà ní fún nínú yín pé ó ṣe àlùwàlá before the second round yes ara súnà ni now let me add this bí ọkùnrin ṣe máa ń ní multiple orgasm obìnrin náà máa ń ní multiple orgasm ó máa involve pé kí ọkùnrin àti obìnrin yẹn kí wọ́n gbọ́ra wọn yé kí wọ́n tẹ̀ ní sùúrù fúnra wọn very very much àwọn tó máa ń ṣàlàyé nípa sexual intercourse wọ́n ní tí age ọkùnrin bá advance ability láti ní second or third eh, magazine ó máa ń difficult ju ìgbà tí wọ́n bá wà ní youth lọ. not only that fún obìnrin even the first magazine gan ẹlòmíì ò experience ẹ̀ rí bóyá látara yìí pé ẹni tó fẹ́ is not patient enough láti understand ni pé ara obìnrin ò kí ń tètè jí lára ọkùnrin ṣe máa ń tètè jí ẹ̀kọ́ yìí lànà bí ń kọ́ wa nígbà tó ní ká ní preambles of sex it takes longer fúnbìnrin kára ẹ tó warm up ju ọkùnrin lọ kára obìnrin míì tó warm up ẹni ọkùnrin ti ṣe tó fẹ́ ṣe ó ti bẹ́ dànù àtọ́wájọ́kùnrin tí patient tó dẹ̀ understand topic yìí wọ́n mọ̀ wípé ọ̀ǹtí tíyàwó òun bá ní readiness kò yẹ kó tí ìwọlé fi lára. so jẹ́ pé after experiencing one orgasm ó ṣàkíyèsí pé partner òun ò tí ì reach orgasm ara ẹ̀kọ́ ẹ̀sìn ni pé ká mú fún partner ẹni tóun náà reach orgasm a tó sọ pé the business is over. now obìnrin tí wọ́n lè assist ọkùnrin láti ní more than one orgasm ọ̀dọ́pọ̀ gbọ́dọ̀ yé sometimes tọkùnrin bá jẹ́ ẹni tó ní abilities a second orgasm. Wọ́n ní ó máa ń need assistance obìnrin láti ní a second orgasm after the first one. Tó bá ní first one, ó máa ní kóbìnrin náà fọ́ palára kó arouse ẹ̀ láti ní second one ju bó ṣe ní láti arouse ẹ̀ first one lọ. Ọ̀pọ̀bìnrin fúnra rẹ̀ bá ti kà fún iṣẹ́ ọkùnrin ni kò sí nǹkan tó kàn pẹ̀lú yẹn. Òun ni a máa complain wípé ọkọ yìí ò kí ń satisfy òun bẹ́ẹ̀ dàmọ̀ pé iṣẹ́ tó yẹ kóun náà ṣe ọ̀gá fífi ẹ̀ wà. so òjíṣẹ́ lásìlọ́ máa fẹ́ làm nínú ẹ̀kọ́ tó wá pàwọ̀ ọkùnrin ni pé ẹni bá fẹ́ lọ for a second round ó dáa pé kó ṣe àlùwàlá kí yẹn máa jẹ́ àrànṣe fún un. ẹ̀kọ́ nọmba six láhàrájà alazọ̀jìn fi tẹ̀jẹ́rù dèmínà fìyà bẹ̀rẹ̀ ndẹ̀jìmá àti ṣàlàyé léyìí. ó ní kò sí nǹkan kan tó wrong nínú pé kí ọkọ àti aya kí wọ́n bọ́ra wọn sílẹ̀ ní hóhò ọba tó ní sexual intercourse. Bàbá yìí wá rí kíláàsì hadith kan. Ó sọ yìí pé hadith munkar ni. Kí ni hadith munkar? Uh, fabricated evil hadith. Kí ni hadith yẹn sọ? Hadith yẹn ni ẹjẹ má kọ sílẹ̀ o ó kàn mú wá láti fi debunk ìsọkúsọ yẹn ni bẹ́ẹ̀ ṣe máa rí táwọn kan náà máa ń sọ yìí pé ẹni tí wọ́n bá tí wọ́n bá ṣeré ẹ̀ ọmọ tí wọ́n bá ṣeré ẹ̀ lọ́sàn-án gan ẹlòmí ló máa ń yà sí abẹ́ẹ̀ gbọ́ rí ìsọkúsọ ọ̀rọ̀ ni bí wọ́n bá wá gbọ́ táàfà bá sọ ọ́ pé ìrẹ̀ ọ̀kú kì í ṣọ̀rọ̀ tíra èèyàn máa sílù pé à ah, bóyá ẹ̀sìn ọlọ́run ló ní kí ọkọ àtìyàwó má bára wọn ní fóònù lọ́sàn-án gan kó dẹ̀ sí nǹkan tó jọ wọ̀láhì. irú ẹ̀ náà ni pé àwọn ọjọ́ kan ló dáa láti ní fóònù nítorí ibi tó ti ń polówó ìwé ẹ̀ nínú móòlù ẹ̀ kí lóun tó bá káńsù móòlù ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ṣe àwọn ọjọ́ kan jọ wọ́n ní èèwọ̀ ni kéèyàn ní fóònù láwọn ọjọ́ wọ̀nyí. ó jẹ́ pé ẹni tó bá kó sírú wọn lọ́wọ́ bó ṣe lè wù kí nǹkan yẹn mú tó òun ò lè fún wọn láwọn ọjọ́ kan tí nǹkan yẹn bá ṣe wàláì ó máa ń fẹ́ ya ọkùnrin míì ní wèrè so èèyàn á wá gbéra ẹ̀ níbi tọ́nà ọba ti túnmi sílẹ̀ àfa yìí ní bẹ́ẹ̀ náà nìṣọkúsọ báwọn kan sọ tí wọ́n wá ti àforírọ hadith kan tí wọ́n fi gbé hadith òun ò dẹ̀lẹ́sẹ̀ ńlẹ̀ hadith yẹn ní kẹ́nikẹ́ni bá fẹ́ wá wọ́n fẹ́ bá ara alẹ́ ẹ̀ láṣepọ̀ ó fi nǹkan bo ìbàdí ẹ̀ pé kò láti bọ́ra ẹni tí ó hò bí àwọn alẹ́rìnrìn um, yìí àwọn aláìlójútì. ṣùgbọ́n lẹ́yìn wàláì kìí ṣe ẹ̀kọ́ náà náà wa. gbogbo nǹkan tó jẹ́ ara obìnrin ẹ ọlọ́run dá fún gbádùn ẹ ara ọkùnrin ẹ ọlọ́run dá fún yìí ni. o wọ́n láìpì ni o iná ẹ̀rọ ni o. their choice tó bá wù so personal like or dislike nìkan ló kù sí nǹkan tí ó ṣe lè wọnú ẹ̀sìn ọlọ́run ọba. now number seven láyé jùlọ lè mọ́ra àti antomtoni àmìjìmá ìzó ìjì ha ìzà àtúnlẹ̀bá ha. eléyìí fún ẹ̀yin sisters ni ó ní kò ṣẹ̀tọ́ fún obìnrin láti kọ̀ fún ọkọ tó bá lóun fẹ́ gbọ́ bùkátà lára ẹ̀ tó ń fẹ́ ní fọ́n pẹ̀lú ẹ̀ torí pé kí ni. Abu Hurairah radiyallahu anhu ó ní idha da'a ar-rajulu imra'atahu ila firashihi faqalat taji'a la'anatha al-mala'ikatu hatta tusbih. Hadithi Bukhari àti Muslim ó jẹ́ mo fẹ́ emphasize hadithi yìí. Ó wà nù Bukhari àti Muslim. Nínú gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ tí wọ́n fi ń báyàn sọ̀rọ̀ àti kan tó níye lórí bí ọ̀rọ̀ Qur'an. Tá a bá yọ ọ̀rọ̀ Qur'an kúrò, àtúnṣí ọ̀rọ̀ kan tó níye lórí bí ọ̀rọ̀ tí wọ́n bá ní ànágbè sọ awáre nínú tíra buhari àti muslim ó wà nínú tíra méjèèjì papọ̀ mùsùlùmí náà lẹ́yìn náà wọ́n ní ọ̀rọ̀ ni tí ẹnu gbogbo àwọn àfáà kò lé lórí pé ọ̀rọ̀ ànábì ni. ànábì wa sọ níbà yìí ó ní kókòrò bá pe ìyàwó ẹ̀ tó ń fẹ́ ba ní bùkátà tó wá pọ̀ àwọn màláìkà ti yanṣẹ́ kílẹ̀ àfimọ́ iṣẹ́ tó díútì wọn ni pé ẹ kèlè kílẹ̀ àfimọ́ alápẹ̀ gbọ́ mi yé dáadáa ṣé ẹrẹ́ ń tó bá ní òun bínú sọ́kọ torí pé òun bínú sí nǹkan tóun náà ní wẹ́pọ̀n lòun fi ń bàjà ó ń bá lòkè àmà rẹ̀ jà wàláhì tàláhì. tó o bá ní bó ṣe wù ẹ́ níwọ̀n náà máa lo nǹkan lọ́wọ́ ọba ti dán ẹ wò pé n tó dá sí ẹ lára ó fi ṣàdánwò fún ẹni. tó o bá ní bó ṣe wù ẹ́ ló máa lò ó bí ò ṣe wù ẹ́ ló ṣe máa gba rìsọ́ọ̀tì ẹ. wàláhì tó ẹni tó bá ní làákà.